الراجعين ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا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 كل محلفة بدعة كل بدعة بلالة كل دلالة في النار الحمد لله أتبقوا على الله سبحانه وتعالى إليه في عنوه وفي سواقه وفي دعوة في جوه وعيد ní ọjọ́ òní ọjọ́ kọkànlá oṣù ìjà ẹgbẹ̀rún ọdún kan àti five àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti mẹ́rin ìdí ní ogójì àwọn kò yẹn ẹ mọ̀ wọ́n tí wọ́n wá dáhùn. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú كتابي على أدب المفرد الإمام البخاري آه ní ìtẹ̀síwájú nínú kìtàbí al-Adab al-Mufrad lil Imam al-Bukhari rahimahullah bí tí a bọ̀rọ̀ dé òun náà lọ́rọ̀ ìwà kan èyí tó ṣe wípé ó ní ṣe pẹ̀lú al-umma yìí ó sì jẹ ìyìn àpọ́nlé ẹ̀yẹ fún àlìfúnmá yìí. ala wàhúwà kọlùkọrọ òun ni wà á nù. èyí dáa sọ wípé ó so pọ̀ mọ́ àlìfúnmá yìí. pẹ̀lú àyà sọ́kìlì pàtó kàkà fún wa. ọlọ́run ọba àlekè ọlọ́run yìí òṣìṣẹ́ ọlọ́run pé muhammadun rasulullah muhammadu yàwó ìrántí ọlọ́run ọ̀lẹ́bí iná máa àbò àti pé àwọn ẹni wọn wá pẹ̀lú ànábì nínú àwọn sàhárà àṣìdáàbò alálẹ́kùnfà wọn ò kí ń gbàgbẹ́rẹ́ tọ́ba di tàwọn aláìní gbàgbọ́ wọn gbàgbẹ́rẹ́ fún wọn. ruhama ubayinahum wọn adẹ máa sùn kẹ láàrin ara wọn ẹ̀rì bá sọ fún wa pé ìyẹn ló ń jẹ́ ọ̀rọ̀ tó lágbára lórí pé fúlùkù rọ̀hánà ìwà ìmáṣìkẹ́ ìlànà lójú ọjọ́ ìwà àlè ọmọ yìí wọ́n fi ń gbẹ́ta bá rẹ́ nìkan tó lọ dúró ẹ̀ sí ìjọ ànábì sallallahu alaihi wa alihi wa sallam tí ò sí rọ́fúnmọ̀ lára rẹ̀ tí ò láàánú lójú ọyọ kí èèyàn wà nǹkan mí dé yàn sọ gbà. bí táwa dé nípa ọ̀rọ̀ ìmọ̀ àṣìkẹ́ yìí òun náà ní ojú ọ̀nà mí ìdáfẹ́ wọlé sí òun ní ojú ọ̀nà ọgọ́rùn-ún àti márùn àádọ́rin one seventy five. òní báàbò rahmatul iyal ojú ọ̀nà ti ń sọ nípa ìmọ̀ àwọn aráalé sí àwọn ìyàwó ọmọ àwọn ni wọ́n ń pè ní ayat eléyìí tún jẹ́ àwọn kíkó àti ìpapọ̀ míì tí wọ́n fi rinlẹ̀ yìí pé àwa Yorùbá náà súnmọ́ lára nínú ìpìlẹ̀ kátìẹ̀ ní gbogbo ìtàn tí àwọn Samuel Johnson tí wọ́n ń sọ àwọn ọ̀dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ dán ọba sọ ó lè sọ pé yọ máa sọ nẹmúrú yóò tún dá ọkọ ọba mọ́gà báyìí pé gbogbo àwọn kìíní yẹn dẹ̀ sì ta péjì tẹ̀ láàrin nàbí láàyè Ibrahim alayhi salatu wassalam sani ibà Muhammad kì í ṣe gbẹ̀rún ọdún méjìlá rẹ̀ bọ́lọ́dẹ àpapọ̀ mọ́ra wọn láàrin Adam alayhi salatu wassalam sinabi alahi nọ alayhi salatu wa salam ọgbọ̀n ọdún bíi mẹ́wàá ti lọ. gbogbo àwọn gírí yìí ta pé òun kàn á mú gbogbo ẹ̀ ó mú apá àdéhùn oṣù mọ́tò dẹ̀. ṣùgbọ́n gẹ́gẹ́ bíi tíra torí ògbèta ni wọ́n mú apá wa ṣe kàdámù tíra àwọn tí wọ́n kọ́ wọn fẹ́ràn á sùn kọ́bá èrè Yorùbá ìpínlẹ̀ ìdílé Yorùbá gbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kí gbogbo ẹ̀ tí wọ́n ń pè é tí wọ́n fi ń kira wọn tí wọ́n fi ń kira wọn tí ń kira wọn títí wọ́n padà rí àwọn nǹkan kan tó padà jọ wípé àwa Yorùbá yìí ń kọ́ ìpínlẹ̀ wa súnmọ́ lárúbáwá pẹ̀lú àwọn nǹkan kan tí wọ́n gbára lé nínú àwọn tí wọ́n gbára lé òun ni wọ́n pè kíní kan ní alikapu alẹ́rọ̀gbẹ̀lẹ́fì. àwa náà bá tààtà àta rẹ̀ láwọn ilé wa láwọn ilé àtijọ́ ó dẹ̀ sì tún wá di sí i níyẹn bá lọ sáàfin ọba sẹ́yìn àbáwọn ọba tó bá jẹ́ ọba ilẹ̀ Yorùbá wọ́n lè ya ẹni tí ó gbé kiri àbí ẹni tí wọ́n máa lọ ta àbí kí wọ́n ẹni tí ó mewé lọ́wọ́ àbí kán yewé lásán àbí kán yagi tó ṣe wípé hádìhì rùsùm gbogbo àwọn àwòrán wọ̀nyí ìṣàròtún yìí la sàárè wọ́n fi ń pè tán ibi tí wọ́n wá lè bá rú nǹkan yìí wọ́n á ba láwọn ilẹ̀ lọ́wọ́ ìròmọ́sáré gbèrò Sudan kọ́lá ọ̀kan náà àwọn ọ̀gá wa tó kọ́ wa níṣẹ́ kan wọ́n ń pè ní àlàálà kọ́ọ̀tù ìsìlámì àwọn ìmọ̀síṣìyà irú pélé níbẹ̀lẹ̀ ẹ̀kẹ́ àwọn ọba sẹ́yìn níbẹ̀lẹ̀ ẹ̀kẹ́ rẹ̀ ní Sudan gbọ́kọ́ wa tó ń jọ gàmọ́ wa rìn ní báàgì títà wọn á ń sọ pé lọ́sì rúrù làárẹ̀ lọ́ọ̀kọ́ yìí téèyàn bá ní rúrù làárẹ̀ kò ní jọba ń lò sí wa ó ní ẹ kí wọ́n kọ́ dáadáa bí wọ́n ti ń kọ́ lọ́dọ̀ wa níbà nínú àwọn kan máa ń sọ pé ajá títí rẹ̀ láti wá. kájẹ̀ tó ti pé kó tó di pé àwọn èèbó dá wàhálà alẹ́ ọ̀rọ̀ fòdòdì àwọn àti bí Nàìjíríà ni bí yìí Málì hata nigeria èyí kọ́ gbogbo ẹ̀ náà ardu sudan ilẹ̀ àwọn èèyàn dúdú gbogbo ẹ̀ torí kò sí ohun tí ń sudan ju dúdú náà lọ. gbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pín tí wọ́n ń pín gbogbo ẹ̀ tí wọ́n ń pín wọ́n ń yà fẹ́ ọ̀kan ní niger ọ̀kan ní abẹ́ niger ọ̀kan ní mali. gbogbo ẹ̀ pápátá Abdul Sudan ni wọ́n ń gbè sẹ́rẹ̀. nínú ìpìlẹ̀ tí bàbá fi rinlẹ̀ ni wípé kíní yẹn jọ tó ṣe pé àwọn ní a máa di àwọn ìtàn kàǹkàǹkà wọn a máa dè mọ́lẹ̀ bilhafi alẹ́rùngìlèdè àmọ́ bẹ́ẹ̀ bọ́lẹ̀ ni o ọ̀rẹ́ mi ò lérò pé láwọn bá kàmẹ́tì jẹ́ ìrèkìlẹ́sì ẹ ìbọn ló súnmọ́ jù mi ò lérò pé láwọn àkànbẹ ti ń jẹ bẹ àlàyé rẹ náà wọn sọ yẹn wọn lè yagi bí ọ̀pẹ bí òdòdó yìí wọn bá ti wá yà wọn lè fẹ́ sọ fún wa yìí pé àwọn sọ pé ọba tó jẹ yìí o ó ti pa àdọ́ta ọdún báyìí ààrẹ nìkejì àwọn náà bá sẹkùn bọ rẹ ńlẹ wa mẹ ẹ mọ sọ wọ́n lè ṣe àwọn yàrá báyìí wọ́n mú ọmọrí àwo wọ́n fi ṣe wọ́n lè ya ìkẹ́kẹ́ tí wọ́n yà á lórí pé tẹ́lá sẹ́yìn bá bá àwọn àgbàlagbà yẹn wọ́n ṣàlàyé nígbà tó bá olókòkò jẹ òun làwọn ń sọ pẹ̀lú nǹkan báyìí àwọn nǹkan yẹn wá pa àpamọ́ fi ajá dípé pìlẹ̀ wá ń kọ́ bẹ́yẹn ni. nínú ẹ̀ náà ni ìpapọ̀ èdè ìpípọ̀ nínú èdè Yorùbá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ súnmẹ́dè Lárúbáwá kátẹ̀ ló ti máa ń yí padà irú ẹ̀ náà lè tá a kéwú débẹ̀ lónìí àyíyá

ìyẹn sọ pé yàní ẹ ankara sarọọdù ó ní gbólóhùn kò sí títúmọ̀ ara wọn ìtumọ̀ kálukú yàtọ̀ ó ní ká sọ pé báàlù ká sọ pọkọ ní ń jẹ bẹ́ẹ̀ pé báàlù yàtọ̀ sí záwùjù tá a bá ní záwùjù ó ń túmọ̀ ọkùnrin tó lè ti bí ọkùnrin pẹ̀lú ó ń túmọ̀ pé ọkọ ní tòótọ́ ó ṣùgbọ́n ti dàgbà kò lè yíra padà pẹ̀lú mi mọ́. àwọn lọ́rọ̀ tí kan ná àwọn ìyàwó ànẹ́bí ọlọ́run pẹ̀lú àwọn àbáálí ṣe ikọ̀ méjì ìtọ́lágbára ló fi kọ́ lé báyìí rẹ̀. ẹni náà ń pè lọ́kọ̀ yìí mọ́bì hì kò sí ìyíra padà fún wọn kódà ṣe ikọ̀. ọ̀dà ó tún ti dàgbà ẹ̀rí ọ̀hún á ní báàlù yẹn òun lẹ́nu tí ó lè yí wọn pa àwa sàmì ọ̀pẹ baálé àgọ́ baálé ilé àwọn kìnìyẹn kọ́ àti dín mi kù ẹ̀dúwò yìí tó tún ṣe sòṣe ọ̀tọ́ ní jàmá tó wá yẹn òun ló ru tá a máa ń bí a bá ní ooru èdè yorùbá kó ooru àrí nínú èdè lára kí ni wọ́n pè alihamu aliharu ọ̀rùn ní jẹ́bẹ̀ tó ti di kó tó bá pọ̀ wàhákà ajá ni pé asúmọ́lá bá wà dáadáa pọ̀ láwa yorùbá hadithi táwọn akàlà bẹ́ẹ̀ ká máa sì kẹ́ àlìyáàlì ọ̀nà ni hadithi ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́rìndínlọ́gọ́rin three seventy six. oni ní haddathana hamiju bin haf. haddathana hamiju bin haf qal haddathana muhaj qal haddathana ayub an amr bin sa'id. الحرمي بن حرب ọba àtọ̀rọ̀ ní haddatana wùhẹ́b wùhẹ́b bá àtọ̀rọ̀ ní haddatana ayub ní ayub sọ pé ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ am bin sa'id yẹn náà lọ́wọ́ látọ̀dọ̀ anas bin malik radiyallahu ta'ala an anas bin malik lórí ikú bá nàbì gbé lóbi ń sọ̀rọ̀ yìí ó fi tẹnutẹnu sọ ní káàní nàbì ànábì tó ń bá gbé yàn sallallahu alaihi wasallam. أرحم الناس بالعياد ومن سعنا وعلى عليك قل كان يقول سعن النبي هل بين الحديث بجانا في خيركم خيركم لأهل وأنا خيركم لأهل بومي للنساء أنتو لوري جنوي ولندون شريري سوشي دادا تون تاقوا على اليه ẹwẹ mi ànẹbí àpèjúwe ni mo jẹ náà wà ní afáwọn anẹsì tí wọn mú tí wọn máa ń wọlé ànẹbí jáde báyìí wọn ní sábà lọpọ àwọn yẹn máa ń sì kí ara rẹ ń sì kẹ ìyàwó ẹni ọba ànẹbí òun ọmọ o ní nǹkan tó ń rí inú ẹ̀dá o lọ́sẹ̀ lóye sùn kà nílùú pé arhamannasi bẹ̀rẹ̀ ayé wọ́n ń sànú àwọn àwọn àtàyàkà ayàgà àwọn ìyàwó wa ẹjẹ́ a máa sàánú kákọ́sì ànábì ó ní a máa sàánú àwọn ẹni tó ti tó ti jẹ́ ìyá lọ́mọ aráalé ọ̀kẹ́ ànàlẹ́wò ibùnú mọ́tàrbẹ́ ìnàhíyà tìlmẹ̀dínà wọ́n ní bẹ́ẹ̀ kẹ́dẹ́ ni ọmọ kẹ́ ń bẹ fún tó yẹ kí ọmọ dáwé mọ́tàrbẹ́ ọmọ yẹn ọmọ tí mo yẹn ni wọn lòun náà ni wọn ni wọn sọ pé káàní láwọ èdè nù sọwí yẹn wọn lòun náà ni Ibrahim alayhi salam Ibrahim alayhi salatu wa salam wọn bá a bá a tó ṣe tí ti là wọn lẹ àti mọ mùsùlùmí ọlọ́ni ọmọ kan ẹ̀rí pé ọmọ yẹn kọ́ mùsàlùdà ìnà ìyàtì mẹ́dínà ọmọ tí mọ́yàn ní mẹ́dínà ọ̀kánà zikiruhu kọ́yìnà wọ̀kúnnà nàxtì wọ́n ní ẹni tó wájú zikiru rẹ̀ zikiru òun náà ń pè ní zawjul mọ́ọ̀kì ọkọ ẹni tí ń fún ni lọ́yàn yẹn tí ń fún yẹn lọ́yàn. wọn lẹ́nu yẹn jẹ́ haddad alágbẹ̀dẹ òun ni kọ́yìnà tí wọ́n pè yàn ó ní wọ́n kún nẹ́ẹ̀nà àti ìhì àwa máa wà ń lọ ọba. ọ̀kọ̀dì dákànà ìbẹ́yìíta bí ìzìkìr ó sì ti fi èéfín sílé yẹn ni kó dáná sí èéfín wá ń rú bí ìzìkìr ìzìkìr. ọ̀hún náà ni ohun táwọn alẹ́ pè ní ewé márùngbó ń sẹ́yìn. alátúndé ọmọ ewé márùngbó sẹ́yìn lọ. ṣùgbọ́n irun tó súnmọ́ jù òun náà ní tẹ̀tẹ̀ àbí òun lọ́rùn gbà àbí títẹ̀tẹ̀ náà ẹ̀yìn pé ibi tó bá wà ọkọjá pé wọ́n á sọ fún yẹn a máa sìn tì bẹ̀tì máa ń gún sẹ́yìn yẹn náà wọ́n fi ń pè ní máa ń gún sẹ́yìn orí tí ìyẹn bá ti wà níbi tó wà báyìí òórùn lùdù yẹn ò ní jẹyàn gbádùn yóò máa dùn mọ́ yẹn ìtumọ̀ rẹ̀ ni pé bárúgbó bá gbóòórùn rẹ̀ báyìí kò ní ní ìdí ọbẹ̀ mọ́ ó sì gbé yẹn síwájú yóò kì í máa jẹ lọ sí ni wọ́n fi ń pè ní bárúgbó sẹ́yìn èyí tó tún jọ ìmọ̀rúkọ ewé yẹn ìyẹn ń tiẹ̀ tọ́ba dọ́dọ̀ àwọn adáǹgbé bíi inú gbó gidigidi ẹ̀ẹ́dì ewé ni wọ́n máa fi ń pẹ̀ pọ̀ tó lọ́rùn gọ̀ọ́lé kọ́ rẹ̀ à ìlérò bẹ́ẹ̀ òórùn tiẹ̀ náà dùn ni òórùn ẹ̀ dùn gan ṣùgbọ́n ẹ̀fọn ọ̀gbọ́dọ̀ gbúrò rẹ̀ yóò òun yẹn ó dùn dáadáa so ọlẹ nìyẹn ti wá ṣe fín ìṣìríyàn òun ni wọ́n máa ń lò tí wọ́n bá sìnkú sí lábọ̀ pẹ̀lú pásọ̀ kálára lórí tí wọ́n ṣe fún musa àwùjọ ọmọ ẹ rọdí aláwọsálà àná wà á dọ nígbà tí wọ́n sìnkú tí wọ́n mú aṣọ tó fi jẹ ọmọ lọ́lá wọ́n sì sẹẹsì sí. kò sí kan wọ́n máa ń pè ní agbọ̀lù sẹ̀fìrì ti àkọ́kọ́ pé lọ́sọ̀jú wa ń tà mùsàlùm ni wọ́n máa ń pè radiyallahu ta'ala anhu. ọwọ́ ajáde láyé nínú àwọn sọ̀hábà ní ń sọ pé ń bẹ́nu wa ọ tó ṣe rẹ̀ gbó ó jiná rí jẹ ẹlòmíín ní ìgbà tí ó fi gbó báyìí kò rí nǹkan kan ni radiyallahu ta'ala anhu ó kú sí Madina wọ́n ti gbà táwọn ó sì báyà fẹ́ ọ̀kan náà làwọn rí táwọn bá ti fi bò lórí báyìí ẹsẹ̀ máa yọ ọ̀tà àwọn ẹ̀dá kan ẹja tún fà á sí kínní ẹ̀mọ̀ ìdààmú ti báyìí ẹja tún fà á sẹ́sẹ̀ orí máa yọ ọ̀tà wọ́n lè fà sórí. tọ́lá wo orí nǹkan kan yẹn ní ẹ̀ pàápàá jùlọ abẹ́ òun náà ń pè ní alẹ́ ọ̀rọ̀ tùlùmọ́gàlì lọ́lọ́. òun ni òwò tó ṣe wípé ó lágbára pọ̀ ẹ bá sórí kó fi gbòòwò tó lágbára tó ewé ọlọ́run yẹn tọrùn òun ni àwọn àfáà yìí máa ń ṣe tí wọn ò lè ṣe kì í ṣe dandan ní ká máa jáwé síbi kábàárì ewé ọdún gbogbo ẹ wọn máa lọ ja káàkiri wọn máa fọ gbogbo pàǹtí dànù rẹ lọ rẹpẹtẹ ọyọ tó jáde ẹ wọn ti aṣọ di súnà bẹ́ẹ̀ ni máa ń lò ó fún òun ni pé ibi tó bá ní àlàfo pé kí n lọ yẹ ká lọ tó ṣe pé òrùn lọ sọ ni wọ́n fi sùn abẹ́ afẹ́fẹ́ ló sùn tó fi lé wọ́n bá fẹ ìwọn ba gàgá díẹ̀ díẹ̀ tó bá ń wà mẹ kíní yẹn náà ni wọ́n fẹ́ ká fi di ẹ̀yìn kan ra kó díẹ̀ báyìí kó fi dí àwọn ẹ̀hò yẹn kò ní ìdí àtẹ̀mọ́ lọ wéwé nígbà tó ti mọ wà la báwọn yẹn ti máa ń fi nǹkan gbọ́ yé nìyẹn àwọn òrí wọn ó fi bo lára mọ́kálá sì wọ́n á lẹ́ni tá a pè ní yàní sí irú tọ́jú ọkọ ẹni tó lọ́mọ kékeré yẹn ẹni yẹn jẹ́ kí ni ọkọ yìí náà ọkọ yìí náà òun náà ni Haddad alágbẹ̀dẹ ọkùnrin náà náà àti ìhì àwa máa ń lọ ọba ọkọ̀ dídákanà ìbẹ́yìíta bí ìdíkìrì. ó ti tán ẹ ó ti tán ẹ síbi ewé iskir tẹ́ fi rẹ̀ ń rú fọyọ̀ kọ̀ bílùú wọ́yẹ̀ṣù wọ́n ní wà ń kí sí ọmọ yẹn yóò wá ń gbé mọ́ra ló ṣe ń kí ìsì ẹ̀ bẹ́ẹ̀ ni ń gbé mọ́ra. kọ́ìnù tá a dẹ̀ wí yẹn ó lè má jẹ́ alágbẹ̀dẹ̀ lásán ní gbogbo ẹni tí bá ti ń ṣàtúnṣe nǹkan wọn a máa pè ní kọ́ìn ọba àjẹ arẹ sọ wọn lè pè ní kọ́ìn. àgbọ́yé tá a máa ṣe kí ni ọ̀tá àgbọ́yé nù hadith yẹn wọn ni bayanu karimi khalqihi àlàyé lílàkànlé wà náà sọlán àti bá nàbì sọlán ti máa ń sì kẹ́ àwọn aráalé rẹ̀ àwọn ìyá lọ́mọ rẹ̀ àtàwọn ọ̀lẹ́ Ibrahim tó bí alẹ́ sàlámù fún yẹn òun ni Ibrahim tí Maria yẹn kí yẹn àbẹ̀rẹ̀ ah, tó bí ó súnmọ́ ọ̀mùtíyà ó súnmọ́ bẹ́ẹ̀. Ah, wọ́n wá gbé fẹ́ni tí ó máa fún lọ́yẹn tẹ́ẹ̀díngbàlá yẹn ẹ tọmọ pé tọmọ yẹn fara ìyàwó rẹ ò lè yẹn gbajúmọ̀ lọ́dọ̀ wọn mẹ ẹ lọ gbé falágbàdàn wọn bá fún lọyàn nínú àgbáyé dábàá náà hadith yẹn náà ni sáàrin yẹn ti yẹ bẹ́ẹ̀ ọkọ ẹni tí wàá ń fún lọyàn yẹn la pè ní kọyì tó ń fún Ibrahim yẹn lọyàn wọn bá rìn yẹn ti yẹ bẹ́ẹ̀ tọ wọn á ní sèṣin tó jẹ Ọlọ́run sọlá máa ń ṣe òun lágbọ yẹn kanasọsọlá ni ó láàánú ara alẹ lójú ó sì máa ẹni ọba tún yọ lẹgẹ afúnfi kẹrẹ tabatu wa wo hadith yẹn a tún máa rí níbẹ̀ fadilatu rahma bil iyal tí àwọn bàbá jára lé ìyẹn máa ń sànù wọn ìyá lọmọ ìyàwó yẹn àtàwọn ọmọ kéèké ẹ̀yẹ dẹ̀ máa kí sí. lábẹ́ báàbù yìí hadith mi ìtakọ̀ ni hadassah ni abdullahi ibn muhammad. عن ابي هريره قال اتى النبي صلى الله عليه وسلم رجل ومعه فجعل يدمه اليه فقال للنبي صلى الله عليه وسلم اترحمه اترحمه قال نعم قال الله ارحم نعم. بك منك وهو ارحم الراحمين. حدثنا عبد الله بن محمد abdullahi bin muhammad hadathana ọba àgọ́ ní marwan sọ pé yazid bin kaisan lọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ abi hazim abi hazim náà ní wọn gbọ́rọ̀ yẹn lásán látọ̀dọ̀ abi hura lọ́wọ́ ti gbọ́ kí ni abi hura wá sọ ọjà lọ́tàlá ó ní arákùnrin kan lọ́mọ àwọn abánẹ́bí sallallahu alayhi wa sallam wọ́n máa hù sọ́bí jù ọmọdé kan dẹ̀ sì wà pẹ̀lú ẹ̀. fọjá àlàyébù muhu ilé yìí ọwọ abala sí ní gbọmọ yẹn mọra ń gbé mọra fọkọọlẹ nàbí yìí sọlọ lọfà sọlẹ sọ fún báyìí pé àti sì kẹrẹ ni òun sànú ẹ kọọlá náà fún ní bẹ́ẹ̀ mọ láàánú ẹ lójú anúfẹ wa dá lóhùn pé a kí ni ọdẹ ẹ ṣe bíi kàmínkàbí. ọlọ́run ọba ṣàánú rẹ̀ jù ọ lọ wàhùwà arhamurrahimi ọlọ́run ní sì máa ń kẹ́ni ju gbogbo kẹ́nikẹ́ni lọ. ẹ̀rí àgbáyé tá máa bá nù hadith yẹn náà ni arahmatu bisiriyan alọ́mọ kékeré agbọ́dọ̀ ẹ̀ lójú. ẹ̀rí káwọn ẹ̀ máa sì kí ara wa àti pé à ń sọ fún wa pé kí yẹn máa kí ìsì ọmọdé mọ̀ṣúrò àmúhàb ọba ṣẹlẹ̀ àwọn adẹ̀fẹ́ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn. ìkẹyìn sálámù àṣìṣe ara wa yìí kò ní mọ láàrin èèyàn kódà ìdórí ẹranko òun láti fi wọlé sẹ́nu ọ̀nà àbáwọlé mi ọ̀nà ìbáàbò rahmatul bahahim ojú ọ̀nà ọgọ́rùn-ún kàbí mẹ́rìndínlọ́gọ́rùn-ún one seventy six. ní báàbù rahmati al-bahayim náà. حدثنا اسماعيل قال حدثنا مالك عن سمعت مولى ابي بكر عن ابي صالح المالي عن ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم قال بينما رجل يمشي بطريق اشتد به الحطب فوجد ذكرى فنزل فيها فشرب منه ثم خرج فاذا كلب يذهب ياخذ ثرى من العطش فقال رجل لقد بلغ هذا الكذب من العصر مثل الذي كان بلغني ومثل ذكر ملا قصة ثم أمسكها بالدين وساق الكذب شكر الله له وكفر له قال يا رسول الله وإن لنا في البهائم أجرا قال في كل ذات قبل رتبة أجر آه. هذا كباب يقولون باب رحمة البهائم بهائم jamu bahima ẹranko àwọn ẹranko wọn haddathani ismail ismail haddathana wọn ni malik haddathani ọba mi sọ̀rọ̀ lọ́wọ́ àtọ̀dọ̀ sumayi mawla abi bakr tọ́jú ọmọ ọ̀dọ̀ fún abubakar ọlọ́run yẹn wà látọ̀dọ̀ sọ́ọ̀lì asamẹ́n nínú àwọn onítọ̀ríkọ̀ kan ni wọ́n ń pe tọ̀ríkọ̀ wọn ní àtọ̀ríkọ̀ tó sàmánìyà gbọmọrò bí sàmánì yìí làwọn padà sọ di tọríkọ tó sàmánì àwọn tó ń di tọríkọ gbogbo àwọn àwọn tọríkọ gbogbo wọn jákujáku bẹ́ẹ̀ wọn kọ sùn dáadáa wọn fẹ́ẹ̀ tọ gọrùn méjì lọ gbajúmọ̀ mi báyìí àwọn tọríkọ kàdíríyà àti jàníyà ni mẹmẹ báyìí àwọn tọríkọ hàmáwíyà àwọn àmì bàjẹ́ àtàwọn jàfàrí àti àyìnsá wọn fẹ́ ní abẹ́ abẹ́ tìjàníyà yẹn fi àlàmíyà yìí ti ń sọ ọmọ kakí dálẹ̀. sàmẹ́n ọlọ́tọ̀ dàbí ọ̀rọ̀ ọ̀dẹ ọlọ́tàrà wọn ló ti ó ní wípé bẹ́ẹ̀ ni mo ọ̀rọ̀ jòlò ìyẹ́ mi ṣì bìtọ̀ yìí kì láàrin ìgbà tárakùnrin kan kọjá lọ lẹ́bàá ọ̀nà kan ṣàdàbí ìlà àtọ̀ṣù. gbóngbẹ ti bẹ̀rẹ̀ sí ní gbẹ́ nìyẹn gbẹ yìí wá lé kankan ọwọ́jàdà bí ẹwà ọ̀nẹ́sàlá fi hà ọba rí odò kan ọba sọ̀kalẹ̀ níbẹ̀ ọ̀ṣẹ́rì ọmọ nínú omi yẹn nínú odò yẹn tó ń mọ kárọ̀tì ọwọ́ ajáde láàrin ìgbà tó mú mi tó jáde tán fàyídà kẹ́lìbọ̀n yẹn àti bó ṣe rí ajá kan nìyẹn tó ń mí hẹlẹhẹlẹ ajá yẹn yóò kùnrin jùlẹ sẹ́ẹ̀nẹ̀ hu mìíràn láàbọ̀ wọ̀nyẹ̀ta ní fásó bí ṣídẹ́tì ọyọ ahọ́n tàbá yìí ìwà mi gúlé gúlé gúlé yà kolo sárọ̀ mìíràn láàbọ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ yèèpẹ̀ níbi bó ń gbẹ yẹn ti lágbára tó ìjáde àwọn ajá ni kò jẹ yèèpẹ̀ bí ebi egun ní máa ń jẹ òǹgbẹ ni ọ̀kọ́ alárọ́jù arákùnrin ta ló kó ńgbẹgbẹ tó ń ẹ̀sìn mú mi ní ẹ̀tọ́ rájá ni wọ́n wá sọ báyìí fẹ́ lakọdi balagọ ha azali kali bamina la atọsh mitilolẹbi kane ó ti ṣẹlẹ̀ sí ajá yìí irú òǹgbẹ tó ṣẹlẹ̀ sí mi bó ti le tó gan ni. fọ̀nẹ́sálà bíyà wọ́n ti kó sínú odò yẹn padà nìyẹn fọ̀mọ́lá àfọ̀fàgù bóun ni ó ti bomi àmọ́ pé ìyẹn lòun ní fọwọ́ rẹ̀ bomi mu tẹ́lẹ̀ ni bẹ̀tùbọ̀ láti ṣe tajà tí ó bomi mu pé ọmọ àfọwọ́ gbé sí lẹ́nu ọwọ́ ayọ̀ bàtà aláwọ̀ rẹ̀ ọmọlá ọfàhù ọwà ọ̀rọ̀ mi sínú ẹ. ọgbọ́n wo ni ọ̀dà inú kànga níbi tọ́wọ̀ lọ́wọ́. àwọn agbé bàtà aláwọ̀ tó gbomi sí yẹn ó gbé sẹ́nu tí wọ́n ń pọ́n odò wọ̀ wá. gbogbo àwọn nǹkan tó bá tó bá le mùsùlùmí máa ń kọ ọmọ kànga wọ̀ ọ́ ìyẹ̀kẹ́ lè kó nu odò kó tó mu mi yóò tó tètè lọ gbé wá. ọ̀rọ̀ yẹn ọmọ mi kan ọmọbìnrin ni ọláyà àtọkùnrin bá rí bẹ́ẹ̀ kọ́ bá dà mọ́láwálé. kékeré lọ́kọ̀ kó sínú odò báyìí yọ wọnú ẹ̀yọ́ lọ́mú obìnrin fa ọlọ́dẹ ẹ̀sìn lè lọ áwà kan tí wọ́n fẹ́ máa béèrè pé ń bo lọ́wọ́ ọdẹ ti wà nù kànga kànga tó jìnnà. ẹlòmíì sọ pé mi obìnrin ní bá obìnrin obìnrin bí ọkùnrin ní mọ́tò yálà wò ó ní kàǹkà yóò ní lọ́gbà yẹn kó sínú odò alọ̀ mu ni já máa fi kíní yọ kíní yọ ní ọlọ́run alọ̀ mu ni alọ̀ mu wáyé ó ti jáde ọbẹ̀ ni ọkùnrin ó ní ó dùn wọn lẹsẹ lomi kọ mọ ọ̀kadà gùn láti jẹ ìwé ọba lọ yọjọ yọjọ tó fi mọ padà gùn náà èmi ọmọ kọlá kọkọrọ ọkàn ní ìyọya ebi náà lára rẹ òdìyá ìyá ẹnìkan lára rẹ ọyálẹgbẹ rẹ kọkọrọ ọkàn ní bó láti rẹ àbó lè pọn ẹbí dọ sí sùn. èé ṣe pé ẹgbẹ́ ló gbé wá súnà ló gbé wá tó gbóǹkẹ́ ní mùsùlùmí àmọ̀ sí gbóǹkẹ́ tó bá ti lóore tó lóore nítorí ìgbà tí ọba padà yọ ọ lẹ àbí ìyàwó nìyí lọ́fẹ́ rọbí tí wọ́n lọ gbẹ̀bí rẹ̀ ọkọ̀ yìí ilé ọkọ̀ lẹ́nìyẹn fi lé ọlọ́rẹ̀ sóyún ọjẹ̀rúra fún gba àwọn kìnnì káàná ẹ lọ ọkọ̀ dáadáa ẹ̀wò ládàá lẹ́yìn ìdọ́fẹ́ ẹ̀rọ ọmọ bíbá gbogbo bí níbi tó bá lé ni wọ́n fọ́ bàbá ló ṣubú lẹ́yìn kó ṣubú kó gbó lẹ́sẹ̀ ọ̀kadà bàbá yà ọ̀kadà ọ̀lẹ̀ má ṣubú jẹ́ kankan lọ ọ̀dẹ̀ lè má ṣubú rárá jù bàbá sì kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ òní tìtàn náà gómìnà àjùmọ̀bí wọ́n máa tàwọn àtò ìlú afẹ́yìn wọ́n máa tọ̀ káàkiri bàbá yà ọ̀kà ìgbé jánẹ́lì lọ́kì wọ́n máa rìn ní ọ̀nìrìn ní fásitì mùsùlùmí ọmọ mọ̀ gbogbo nǹkan la gbọ́dọ̀ bá mùsùlùmí ẹ̀rí mi gbà tí àtẹ́sí mi máa mọ̀ ọ̀hún hanifa ní ọ̀hún ṣàkà ó ní mo ti ń jẹ́ mọ̀ gẹ́gẹ́ mọ̀ méjì kọ́ ọmọ fíkì kó tún mọ díẹ̀ nínú àìláì ẹ̀rí mi gbà ọ̀sẹ̀lẹ̀ tí ọ̀kan náà àwọn akẹ́wọ̀ ṣe fún alálùbánà wà ìyàwó wọn wọ́n wà ní kọ́ndíṣẹ̀ pọ́fẹ́ wọ́n wá sọ fún bàbá pé bí kọ́ndíṣán ni yìí ṣe ń lọ yìí wọ́n wá sí tuntun mọ́. bàbá wa ní látijọ́ tí ìwọ ti ń kéwòrẹ́ òsì ìmọ̀ nẹ́ka lè àfiwẹ́rẹ́ bíyẹn ṣe gbẹ̀bí ìyàwó ọmọ látijọ́ yìí wọ́n sàn dọ́gbọ́n fi bá sáré wà lẹ́ bó wà lábẹ́rẹ́ ti báyìí. wọ́n ti sọ fún un ní jọ́dá àyíbá àwọn ò ní fẹ́ bọ́ sójú wọn a máa gbé mọ́tò lọ́lé. àwọn ọba ní káwọn gbọ́kọ̀ táwọn fún ṣùgbọ́n wọ́n fẹ́ eléyìí takumi àwọn sùdẹ́ǹtì mi nìkan kí wọ́n dáa ní gbogbo akẹ́kọ̀ọ́ lónìí wọ́n yá ọmọ agbé mọ́tò ìyàwó àwọn lọ ẹjọ lọ torí ìyàwó àwọn yẹn ń kọ́ ìyẹn tún nímọ̀ nípa kíni ìlà yìí pàpà jùlọ kìtàlà onímọ̀ ń parẹ́ àfẹ́sẹ́ kọlbá ni nínú àwọn fásitì àwọn tó wà àjíìbà jìdá wọn ni kóbìnrin lè máa wà kọ káàkiri ẹgbẹ́ ọgbẹ́rẹ́ àwọn èèyàn yìí bó wọn dá ń fẹ́sì yìí wọn ń gbé kékeré sí kọlbá ni kí ló dé obìnrin lè wọ́n dẹ̀ ní obìnrin lọ́wọ́ wọn fi ń sàwádà gan sóbìnrin lè wa mọ́tò wọn ó lè wa mọ́tò wọ́n tún bí èsì fún ẹni tó ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ sóbìnrin ọ̀rọ̀ ẹ̀gún kẹ́tẹ́kẹ́tẹ́ kọ́ba lè gun kẹ́tẹ́kẹ́tẹ́ ajá ti gbèlè wa mọ́tò nítorí pé mọ́tò ńkọ́ asaf ìyẹn bá ti rí ju kẹ́tẹ́kẹ́tẹ́ lọ nínú fatiwa ni wọ́n ń sà wọ́n alùsùn ẹ̀mí gan wọn máa ti wọ́n lè mọ̀ pé ṣé kàńtà ní ká lálà hùwà hùwà <laughs> kẹ́tẹ́kẹ́tẹ́ tó máa lásẹ̀ bọ̀ <laughs> obìnrin.

ọlọmọ bóyá wà fà lágbájá pupa ni ọmọ àrí pupa ni mo bá máa ń rìn gbogbo gbà. tọ́kátì ẹ̀ ní arí pípọ̀ náà àfa àná ni a tómìnà wà ní ah, máa fi gàrú tọ́lọ́ wọn náà fún wa yìí. àwọn ṣẹ̀ṣẹ̀ tó ti rìn bá lọ sí ọ̀fun lọ. wọ́n sọ pé yóò yọ torí bí wàá ti rú àwọn àdáàga yìí bí ẹ bá jókòó náà kàn ń fẹ́ kí ẹ ti ra ni wọ́n ṣe fún gan nìyẹn òun lójú yẹn sì lè lò fi tó wájú kóbìnrin wájú kọ wáyé yàní mẹ́wọ̀ ọ̀mìnà tẹ̀kẹ́bù wà wọ̀tàrọ̀ fúẹ̀ yóò ti fẹ́ wà fún lọ́dí yẹ àwọn ní yóò ti fẹ́ wà fún lẹ́yìn náà ni pé àwọn ní nǹkan táwọn fún wò pé ọlọ́pàá máa dáa lẹ́yìn náà ni pé ó dọ̀ fún fẹ́ẹ̀ tí gbogbo ohun tí wọ́n ń kà ọ́ lẹ́yìn náà ó tún fẹ́ẹ́ rẹ̀ pọ̀ lẹ́yìn náà tún ni pé táyà lè jù tó ṣe kó òní kẹ́ ní dá lọ àfi téèyàn bá ṣe àwọn alákọ̀wé tí ó jókòó ẹ̀wọ̀n pé àwọn alákọ̀wé àní wọ́n ó wá wá jókòó sẹ́gbẹ̀ẹ́ ìyàwó ìyàwó ẹ̀dẹ̀ máa gbé lọ <laughs> wá jókòó sẹ́gbẹ̀ẹ́ pàdámúlò wá wá kọ <laughs> àbápàdé ọlọ́dẹ abẹ́kúta dáadáa. sàwọn bá ka gbogbo àwọn nǹkan yẹn ṣùgbọ́n sí kàdúrà wà àwọn táwọn táwọn sọ níbi tọ́ba lè gún kẹ́tẹ́kẹ́tẹ́ o ẹgbẹ́ wọn sáré máa ṣe sùúrù kì í sì tara ni ẹ sáré máa ṣe máa ah, ṣe ìdúgbẹ́ ti àfàjẹ́ kí fún àlàyé ọdún ìṣẹ́lá kò nídìí kéèyàn kó rẹ̀ tó àlàbẹ̀ẹ́ onídìí wọ́n kọ́kọ́ ṣe wọ́n kọ́kọ́ ṣiṣẹ́ lórí pé kí làwọn àfa àsọ lórí ẹ̀ kí ni wọ́n rí sọ̀rọ̀ yẹn gílẹ̀ rẹ̀ ta ló sọ yìí ta ló sọ yìí ó lè fi ti lágbádá sí i gbọ́gbọ́n kẹsà máa lo imọ́ ní gbóná kẹrọ amúra kẹkẹkẹ tí gbogbo wa à sọ yorùbá tẹ́mi sọ fún ọ ní ìsìn sọmọ fún mi sọ fún mi mo ní kí o rọkọ̀ fíyàwó rẹ̀ lóde tanimọ́sọ́ kó lè wa ọkọ̀ tí gómìnà lè wa ọkọ̀ tanimọ́sọ́ kọ́ sọ ṣé kún alàgbà náà gba eléyìí kí gbára kalẹ̀ lónìí ó ní wọ́n lè wá àwọn alùpùpù mẹ́rẹ́ nì ní pé kí wọ́n á rọ ọkọ̀ fún gbogbo àwọn obìnrin tí wọ́n máa gbé káàkiri sọ wọn tí bàbá dẹ̀ dúró lórí ẹ̀ ní pé kẹ́tẹ́kẹ́tẹ́ burú jọkọ̀ lọ burú jíjẹ́ ní ìgbé gómìnà bá tún lọ nígbà tó ń ṣe gàlè báyìí ó lè máa ká kínní ìsókè báyìí jẹ́ máa ká sọ̀yàn sókè báyìí èbí dábàá ní tọ́gbọ́n díẹ̀ ni àwọn ọkọ wọn bóbi ni. ń bọ́ wọn sí lọ gbogbo nǹkan tó bá jẹ́ alágbára alágbára mi ò lè ṣe wọ́n lọ ṣe bó ṣe ń wò pé wọ́n fẹ́ fáńdì ẹ̀dín ní bọ́ọ̀sì yẹn ó dẹ̀ sì máa padà rí ká àṣekí ní ìrọ̀rùn báyìí. arákùnrin bẹ́ẹ̀ mo ti lọ ó lé ń tòótọ́ gbà tó fi ó fi bomi náà ọwọ́ amẹ́nu ó fi gbé subhanahu ẹwọn kọ wà tẹsẹ làwọn náà máa ń kó lóòdù máa ń lò yọ àdọgbọn tó láìla ṣé pé kò sí bẹ́ẹ̀ yóò ti rí máa gbórí tí ọba bẹ kọ́sà ti dókè ṣùgbọ́n òun lórí pé ládàá yìí ló dáhùn alẹ́ mi ẹ̀ tó fẹ́ gbà kí n fẹsẹ̀ tọpa bọ̀ àtọwọ́ òtijọ́ mi ọ̀dà ló mú kú. bí àwọn kìnnìún kékeré yẹn kọ ọlọ́mọ bó ti máa lúwẹ̀ẹ́ ẹwọ pílẹ̀nì tó jábọ́ lẹ́nu jọ mẹ́ta yìí àwọn tó lù ẹ́ wọ́n là kíkọ́ ni mímọ́ ìfi páwọn ẹlẹgbẹ́ lónìí súnà lónìí bó ti máa jì kúkú ọlọ́kọ̀ lè jẹun tó máa láyé nìyẹn tọ́lọ̀ máa lọ sábà bíi tó fi lájọ́ tí wàhálà kan bá fẹ́ dé kì í sì lè gun ìbọn atẹ̀kọ́ àti ìbásábà bó ṣe lè lọ́wọ́ tí ó jù báyìí lọ tí wàá fi ṣe yẹn ń sùta tágbára rẹ ọba fẹ́ ka mọ́ bá lọ pọ̀. wọ́n fẹ́ pa ọ́ ní oúnjẹ ṣáájú. gómìnà kan lásán lẹ́nu jọ́ mẹ́ta yìí. àwọn olè fẹ́ lọ rọ́ọ̀bù wọn wọ́n kọ́ sá lórí àjà. ìyàwó dẹ̀ yọ sí ó dúró ẹ̀ lọ́wọ́ tí ọbẹ̀ dùn ní kúkú. obìnrin bá ọbẹ̀ tó fẹ́ fi pa obìnrin obìnrin gbà lọ ọdẹ náà ọmọ ibo yẹn gbogbo àwọn kìíní yẹn ó yọ mùsùlùmí yìí sí ọ̀lẹ ẹni kọ́ àná hadith gbé àlùmọ́ mi nà kọ́wé khayru wa ahab ila Allah min al-mu'min ad-da'if mùmíní tó lágbára ọlọ́run nífẹ̀ẹ́ tí ó dẹ̀ sì lóore lọ́dọ̀ ọlọ́run jọlẹ́ lọ káàtẹ̀ ní àtọ̀lẹ́ náà gbogbo náà ló lóore o gbogbo wọn náà ló lóore ọ̀rọ̀ ò tí ì yé rárá rárá tóbi má bàánú jẹ́ pé bóòlù òun ti ájọ́ lẹ̀ báyìí ó sá ìdí ẹ̀. arákùnrin ọwọ́ amú ẹnu ó fi ṣe kí n gbọ́ òbò mi ti tán ó fi ń gbé bọ̀ ń gbé bọ̀ ọ̀ yíwọ kànga mo ti lọ bàbá àníyàn ti yé bẹ́ẹ̀ tọ́ ó fi ń gbé bọ̀ ó fi ń gbé bọ̀ ó gbé dókè báyìí ọ̀tá pẹ̀lú kẹ́lí là ọ̀fàjà yẹn lómi mu ọ̀ṣàkàrọ̀ ńlá ọ̀hùn lẹ́wọ̀ ọlọ́run gẹ́gẹ́ ló bóòlù ọlọ́run tẹ̀ tí wá dúpẹ́ fún ọ ọ̀wá farala ẹlẹ́sẹ̀ ní tẹ́lẹ̀ ọlọ́run ni wọ́n ti sórí eré tiẹ̀ ọmọ àbájá ló mu ó fún un kò jù bẹ́ẹ̀ lọ. kọ́ọ̀lù ya Rasulullah àwọn sọ̀hábà tá nẹ́bí ń bá sọ̀rọ̀ ọjọ́ yẹn bá ní ọlọ́run ẹ̀rẹ̀. wà ah! tèèyàn èwo tún ṣé àtún máa gba ládàá máa sì kẹrin ni. ìjọ ọlọ́run ní bẹ́ẹ̀ lẹ́wà fi kò lè dá àti kábíyèdè rọ́ọ̀tì bá ti ní ayọ̀. gbogbo ohun tó bẹ ti ní ẹ̀dọ̀ tí máa ń tutù tọ́wọ́ àtutù látọ̀wé yẹn ládàá bẹ́ẹ̀ ń wórí ọjẹ́. ìmìíràn ni ọ̀sán pọ́ máa wá kí ni òun lọ ní gbogbo ọlọ́gbọ́n mi fún un àní wọ́n ti ní gbogbo wọn bá lẹ́dọ̀ sí kí ni wọ́n lẹ́dọ̀ ni ah! wọ́n ní o yọ lódò fúnra rẹ o. wọ́n bá rìn ẹdí ẹbẹ̀ rìn yọ lódò fúnra rẹ o. nínú àgbáyé sábà nù hadithi yìí onígbẹ́ fi ìlhàtú alàlì ẹ̀sán ilẹ̀ hayawa ìṣèlúdókòrò ká máa ṣe rere fáwọn ẹranko bẹ́ẹ̀ nù hadithi. àgbáyé kejì. فيه الحث على الإحسان إلى الناس ìsinmi kò ló ká máa ṣe dáadáa séèyàn gángan ó wà nù xarifu لأنه إذا حصلت المغفرة بسبب سكي الكلب nítorí pé tó bá rinlẹ̀ wípé yẹn lè ráforíjì ọlọ́run nítorí pé yẹn pàjá lómi mu ọ̀mìnbáàbí àwòlà. وسقي المسلم أعظم أجرا ẹyẹ wa fún mùsùlùmí lómi mú nǹkan fún ládé léyìn ọdún máa tó ọmọ alágbára o wọn ni wọn mú sàfihàn ìjọba yìí wọn láwọn á nà ní àfihàn. lilẹfọyin fàjáde tani kẹsìrọ tàwa ni lilẹbi anẹtọ lẹbu wáyé pé wàhálà sí mi kí n lè ṣẹlẹ̀ àmì láǹfààní ni mi ní sáré náà wọn máa lọ́ra ní kí ni ń jẹ kí ni wọn fẹ́ jẹ lákàtà ní mú ten thousand dání náà nígbà tí òní máa pa ẹ̀ jẹ lójoojúmọ́ ó ní iye ọjọ́ tí ó fi náà ṣùgbọ́n yóò wá àwọn tó ń kó rọra yìí kí ni díẹ̀ yóò tó wọn wọ́n ní wàlákin náà ní àfihàn lè ànfà àṣọ ìbí wàárùn aláṣàbáàlì ìjà àṣọ ìbò wàhálà tí mò ń ṣe mò ń ṣe káàkiri ń lè ṣe ẹnì kejì mi láǹfààní orí láìfi tó tóbi gbà lọ́jọ́ fẹ́ni tó yó sẹ́ni tó sì wà lẹ́gbẹ̀rẹ̀ níbi pa. tó bá já sí pé ìfajá lómi mú máa faládá fún yẹn ajá sí pé ìfún mùsùlùmí lómi mú máa faládá níyẹn tó máa lágbára ìjà sànù ara àfájúra wà nù ọdún kárí bá ń fà ní wà fún wa má bàa rí ẹran ilé apá lánàá a lè pa lónìí a lè lè pa lọ́la kódà lè pa lọ́sùn lágbára ah, lóòótọ́ àná yẹn lọ́lọ́lá jùlọ kápá àwọn èèyàn kápá àwọn èèyàn rẹ́ran jẹ àwọn akọ bá sì bá ṣe náà kò burú kọ́ bàbá dé ní ẹ̀ńdọ́tí mọ̀ bọ́bẹ̀ tẹ̀ sílẹ̀ bí èsì ìpàtẹ́lẹ̀ náà tọ́ níyàn ti rí ni nínú àgbáyé sọ̀rọ̀ àná hadithi wọ́n ní pé yumkinu lè tẹ̀lé láì a lè fi ṣẹ̀rí àlàjáwá ti sáfà mọ̀ ń fàrìlà ìyẹn lè tíráfù bí wọ́n rí zaak láì lé sí tí ọba ti sí fàyà tí ọba ẹ̀kọ́ fẹ́ sọ̀nà ẹ̀ṣáàdì àwọn pẹ́ẹ́mẹ́ wọn máa ń dá yẹn wọn pa ọ́ tàbí wọn gbowó ẹ̀ wọn fi ọ́lẹ̀ fọmọ aláríga jù. ọ̀pẹ ọ̀nà ẹ̀bẹ̀ àwọn ọbẹ̀ yẹn làwọn làwọn yẹn máa ń rìn lọ́njẹ lónìí wọ́n máa ń sọ pé wọ́n rìn lọ mọ́kà. ẹ̀ka bàbá akínní ń rìn lọ mọ́kà mọ́kà rẹ̀ wo ló rìn lọ? àwọn ẹ̀bùn ní ọ̀tọ̀ mọ́kà ọ̀tọ̀ <laughs> dé mọ́kà ó torí omi ìdíyọ̀wà rìn lórí omi nìyẹn ọ̀rọ̀ wà rárá so Sudan ni wọ́n máa ń dé Sudan wọ́n á rìn láti Nàìjíríà ló báyìí wọ́n á wá rìn lọ sí Sudan wọ́n bá tún dé Sudan wọ́n á rìn lọ sí ọ Sudan ọ Sudan náà dẹ̀ sí níyì ẹ̀yà ni òní bẹ́ẹ̀ wọ ó lé ní wákàtí mẹ́wàá ó tún ká máa lọ sí ìbàyè sí Sokoto àyè ìbàyè sí ẹ̀ẹ́ náà ló jì jù Kánò lọ tó tíyẹn bá wà ní àwọn tí wọn bá ti wá rìn délẹ̀ ọlá fáwọn ọtí ni báwa láwọ wọn gbé bẹ́ẹ̀ láwọ ti bọ wọn á tẹ ẹwà gun ọkọ̀ ojú omi lọ sí Saudi àwọn ọgbọ́n wọn rìn lọ́mọ́ ká wọn rìn lọ́mọ́ ká wọn rọ alùpùpù ni wọ́n máa ń lọ wọn bá dé kálùpùpù wọn lọ sí kọ̀sùdá wọn á tẹ ẹwà ojú omi mẹ́ẹ̀ ìyẹn lè tábù láì ní jẹ́nà ẹ̀yìn bá ti rí i pé òun ò ní kú sọ́nà mo lè máa rí àwọn odò kéékèèké kan tó wọn tọgbọ́n bomi mú bẹ́ẹ̀. ṣùgbọ́n o méè dẹ́ wo láwọn sahara tó wà níbi irú Sudan ẹ̀yìn bá dán o èèyàn dán dán o. ẹ̀yìn pé ibi tí wọ́n á pọ̀ jù láwọn ilẹ̀ tọ́jà alámùlẹ̀ ìsìlámù náà ní Libya aṣálẹ̀ àwọn ilẹ̀ gbansasa ìwé rẹ̀ ti máa ń pè desert bẹ̀rẹ̀ ti Libya yẹn ló lágbára jù ètò wà ní Sudan ṣe pé ọba kọjú dàbí ìbáyìí ọkọjú dàní ọdàbí pọ̀ ọkọjú dàbí ìbáyìí kò sígi kò sílé ó sì lè máa rìnrìn bí thirty hours láì ní rí bí láì ní rí lé tọ́kọ̀ ó máa sáré ọkàn ẹgbẹ́ wọn tí mú tọ̀ máa lọ òun ní ní east west tí wọ́n ti ń darí báyìí yóò dàn pé òun lọ ẹsẹ̀ yárò. àwọn arìnrìn àjò bẹ́ẹ̀ ọlọ́run lọ́la wá wálé wọ́n kò bìkan níwádìí halẹ̀ nílẹ̀ Sudan twenty hours twenty eight hours láfihàn nínú pápá kódà ń gbàdá fóònù níbẹ̀ báyìí àwọn ẹni tó gbà wá lálejò jọ yẹn àwọn náà láwọn ń bọ̀ wá kọ́kọ́ ti bàjẹ́ sójú ọ̀nà gbogbo omi tán wọ́n gbẹ kú ni. ọ̀gá mi dájọ́ lọ́dún ní ọ̀tọ̀ láti tún ká ọ̀gá báyọ̀ ti kú kàmí báyọ̀ ti kú bí dáa dé wọ́n ń bọ̀ pé ọkọ̀ bàjẹ́ ní wọ́n rẹ̀ nìkan kọ́ọ̀lù ní àbálù mọ́ <laughs> wọ́n gbẹ kú wọn ní mọ́tò ni wọ́n gbẹ kú ni láti pọ́pọ́ máa tọ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀kọ́ kan ní òbí lọ́yìn náà ní lọ́kọ̀ kan. so ìyẹn lè má mú jẹ́ mẹ́ta ní tí ìyẹn bá ti fọkàn balẹ̀ pé kò sí ìparun lọ́nà ìmọ̀rù bẹ̀ yẹn ìparun bẹ lọ́nà o sómi kò sí nǹkan kan ọ̀wá ń lé wọn lọ ìyẹn ń lọ sí ìpè bóòmù jẹ́ mẹ́ta ní olè tọrọ owó owó ọ̀ka sọ̀rẹ́ sódì kò sì kọ́ sódì náà wà lóbi ìyẹn pàtàkì ti ní ìyẹn dàgbọ̀n tó ṣé bá ṣe àwọn dánẹ̀dánẹ̀ tí ọba gbé yẹn bí yẹn bá ti ní nǹkan lọ́wọ́ mi ò lérò wọn fi ẹni tí ò ní nǹkan kan lọ́wọ́ tí ń rìn káàkiri nǹkan wọn ò pé wéèrè tó téèyàn bá mú jẹ́nẹ̀ lọ́wọ́ yẹn lé lẹ́gìn yẹn lè tíráfù kéèyàn bá ti fọkàn balẹ̀ kókò sí fàyà ṣùgbọ́n tí fàyà bá wà kéèyàn má dàwó. hadisi lábẹ́ wípé sábà <clears throat> sànú àwọn ẹranko àtùgbàládà òun lọ́rọ̀ ológbò látúfẹ́ mẹ́nu báyìí. <clears throat> قال حدثنا إسماعيل حدثنا إسماعيل قال حدثنا مالك عن نافع عن عبد الله بن عمرو بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال كذبت امرأة في هجرة حبستها حتى ماتت جوع فدخلت في يمها يقال والله أعلم لا أنت أطعم أطعمتيها ولا تقيتيها حين حبستيها ولا أنت أدخلتيها وأقلت من خشاة خشاة الأرض <coughs> àwọn nìyí ọ pààyàn-pààyàn mi ọ̀sán pé kí ló ń wá ṣe ẹnìkan ṣeré èèyàn mélòó náà ló ń pa bíyẹn báyìí ẹnìkan lọ́pọ̀ ológbò dáná yìí ọ ó sọrí burúkú nítorí pọ̀pọ̀ ológbò ológbò kú pẹ̀lú sábà díẹ̀. حدثنا إسماعيل اسماعيل صفوان حدثني مالك مالك صفوان قال على صدر نافع عن عبد الله بن عمر eléyìí ni wọn pè ní silisila tó ń gbà bí wọn bá lọ wípé amali anaafẹ anabini ọmọ wọn náà ń pè ní silisila tó ń gbà bí ha látọ̀dọ̀ mali látọ̀dọ̀ nafẹ látọ̀dọ̀ abdullahi bọ̀nà. àwọn pé máàlìkù ọjọ́ ọmọ ọgẹ́ ọ ó nẹ́ẹ̀fíàn nẹ́ẹ̀fíàn sì nìyí mọ́wúlá abdullahi ibùnà ni ọmọ ọ̀dọ̀ lọ́jọ́ fún abdullahi ibùnà ọmọ kí ni òyìnbó sèlésàtò rà ẹ̀hẹ́ golden chain òun ló wà A مالك عن نافع عن ابن عمر inú rẹ̀ wọ́n agbádùn nígbà kọ́lá ó tó tírètì ẹ̀ ọ̀pẹ́ tábíọ̀n tábíọ̀n ní kíni ọ̀ òní máa máa lè náàfin jẹ́ kíni ọjọ́ tábẹ̀ ọlọ́mọ akéwò ọ̀la ìbọn ọmọ ọ̀. wọ́n wá ní òjijì ọlọ́run sọ́lọ́lọ́ àṣálàm sọ báyìí wọ́n jẹ obìnrin kan níyà nítorí ológbò wọ́n fi sàgbákò tẹ ológbò bá habasata ó di ológbò yẹn mọ́lẹ̀ lásán lásán ni o hasa máa tẹ̀síjọ́ á ebi kan pa ológbò yẹn kú wọ́n fi tó so hàn ee kó lù ní kú mọ́ ọ àbẹ́ẹ̀sì kẹ́sì ó dì í ebi wá pa kú fọdàkàlà ti fi hàn náírà bó ṣe wọná nítorí ẹ ní nítorí ológbò yẹn ó dẹ̀ ti wọná yòókọ́ wọn ni wọn máa sọ fún báyìí pé wọn lọ́wọ́ àlẹ́mọ́ náà lọ́mọ́ etí bá ń jìyà yẹn wọn máa sọ fún pé ọmọ tó ń jìyà sí lẹ́ àti àmùtí hàn ó ṣe bẹ́ẹ̀ fún ológbò yẹn ní nǹkan jẹ wọ́n lẹ́ ẹ̀ǹtì ìtì hàn ò sí bẹ́ẹ̀ fún ológbò yẹn mu hìnà habasiha nígbà tó dé mọ́lẹ̀ wọ́lá arsalsiha kọ́ ọ̀dẹ̀ tú ológbò yẹn lẹ̀ fa akalat min khashashil ard kọ́ máa lọ sa pàǹtí jẹ́ ńlẹ̀ wọ́n ní wọ́n máa wí fún kọ́ máa ṣe bá ń jẹ́ ọ́ yà látẹ̀wọ́n tó ṣe agbẹ́tọ̀ wà nù hadith yẹn wọn ni pé ọ̀sẹ̀tọ̀ jawazu ìsìkárì lẹ́rọ. ìyẹn lè ní ológbò ọ̀kẹ́ yóò máa bọ̀ pa èkúté ilé rẹ̀ jẹ àbẹ́ bọ̀ ẹ máa pa èkúté rẹ̀ jẹ ọ̀sẹ̀tọ̀ kí yẹn lólógbò ọ̀sẹ̀tọ̀ ìyẹn sì lè so mọ́lẹ̀. téèyàn ọba ti máa fún jẹ tí ọba fún ìkejì nínú àgbáyé dábàá náà hadith ni wọn pe fihi wujubu nafaqati al-hayawan àwọn bẹ́ẹ̀ ti lọ ra ológbò báyìí ó ti dàbí ìyàwó rẹ̀ nìyàn ó ti dẹ́gbẹ́ fún ìyàwó rẹ̀ lówó ọbẹ̀ owó ìlú bọ̀ owó aṣọ owó bàtà ọ̀rọ̀ yẹn yé jẹjẹ lọlọgbọ wa mi ọwọ ìwọ lọsọ fọmà sí tọ́tí kílíà rẹ̀ ẹlòmíì dẹ́sì máa lọ sí ewúrẹ́ báyìí kó dẹ́sì tẹ̀ ní rèérí kankan fún ọba gbé ìfẹ́ fún báyìí ó tún dọ̀sẹ̀ tí ń bọ̀ ìjọba máa lọ kẹnu bẹ̀ wọ àwọn èèyàn á kẹnu lu bàbádo wọn á yí lọ́rùn làbí kan dání gbóná sí la à ń tàṣàbà wọn ló kún fáìf sọ nípa bẹ́ẹ̀ dẹ́dẹ́ ni kéèyàn náwó yẹn sì náwó lórí ẹrẹ kó tó bá ti kó tó ọkọ fẹ́ máa sin ẹrẹ wàá náwó ọmọ bó ti máa ó ti ṣètò owó rẹ̀ èrí rẹ̀ lójoojúmọ́ bẹ́ẹ̀ afọ́tífọ́tì náà ló gbó kùkùn wọ́n ló lọ́ọ́ máa sin rẹ̀ jẹjẹ lẹ́rẹ́ wà bí táwọn ẹlẹ́rẹ́ ń tà kò dẹ̀ sí lọ́ọ́ rà nìkan kẹfì lẹ́gbẹ̀ẹ́ yóò máa ráwọn nǹkan jẹ káàkiri áá ẹnẹ́ la jẹ ní dábàá tó ń sìn báyìí ìnáwó ẹ̀ báyìí ó ti di dandan lé ọlọ́run báyìí bọ́bọ́ sọ pé dáàdi mo fẹ́ gba owó bẹ́ẹ̀ náà tiẹ̀ náà òun ò lè béèrè ní o ìdí dandan lọ́rùn ẹ̀ ìkẹta nínú àgbẹ̀ sábà nù hadith yẹn wọn ni pé fi ìdálíl ẹ̀rí wà ń bẹ aláta harimí kan ti lè ṣe wa ìyẹn gbọ́dọ̀ pológbò ìyẹn gbọ́dọ̀ dé mọ́lẹ̀ láìní fún jẹ́ láìní fún. ìkẹrin kéèyàn má fún jẹ kó má fún mu kéèyàn rẹ̀ mọ́lẹ̀ máa ṣe ya ìyapa ni o ọdẹ lè fà á máa fi wọ ní ọlọ́run àyàn ológbò ọdẹ sì máa wọ ní ọlọ́run lórí torí ká kíyèsí báàbù mi wò ni hadassah ni muhammadu bin akuba. hadassah ni muhammadu bin akuba kọ́ ọ́ ṣẹlẹ̀ muhammadu قال حدثنا عن حبيب قال حدثنا حبان بن زاد عن عبد الله بن عمرو بن عاص عن النبي صلى الله عليه وسلم قال ترحموا ترحموا وقيموا يذكر الله لكم ويل للأقماع القول ويل للمسلمين الذين الذين يسرون على ما فعلوا وهم يعلمون. أمم. أنا أنا حدثني محمد بن عقبة محمد بن عقبة حدثنا أصف وعقبة محمد بن عثمان القرشي ينازق يعني حريز وني حبان بن زيد الشرعبي قالوا على طد عبد الله بن عمرو بن العاصي عبد الله بن عمرو بن العاصي قالوا على طد النبي صلى الله عليه وسلم وني ارحموا ترحموا ẹ máa ṣìkẹ́ ẹ máa ṣàánú هنا واغفروا ẹ ṣàforíjì yẹ fìrò ńlá wílẹ́bì ọlọ́wọ́ foríjì yìí náà. mọ wáyìlò ńlẹ́ akímáyìn kọ́wọ́lé ègbé kọ́ máa jẹ́ ti àwọn olùgbọ́ kan àwọn olùgbọ́rọ̀ kan tí wọn ò ní kíyèsí wọn tí wọ́n bá gbọ́. wailul lil musirin alimusirin ìgbé kó tún máa jẹ́ ti àwọn tó ṣe pé oníbàjẹ́ ni wọ́n wọ́n dẹ̀ sì tún máa tẹ̀síwájú nínú àbàjẹ́ yẹn. alladhina yusirruna ala ma fa'alu wa hum ya'lamun. àwọn tó ṣe yí pé wọ́n á máa kọ̀ntínú lórí kíni olórí wọn tó ń ṣe sí ọ̀dà àwọn náà dẹ̀ mọ̀ pé ọ̀dà. àtùmọ̀ ìlọ́kọ̀ọ́lù ọ̀nà ẹ̀rí kọ́ lọ́wọ́ àwọn ẹni tọ́lọ́wọ́ fi yìn fún wa alladhina yastami'una al-qawla wa yattabi'una ahsana wọ́n gbọ́rọ̀ báyìí wọ́n dẹ̀ tẹ̀lé ètò ìdáná ní àlàáfíà yẹn sọ pé wọ́n mínà ìbàlẹ̀ yíyàtì àti ló máa láàyè ọ̀rọ̀ àwé àǹgọ́ yìí wàhítọ̀ pé máa láàyè fúhàmì nínú àdánwò òun ni kí ìyẹn máa sẹ́rí ẹni tí ò ní padà padà ó kò sì ní padà tí ẹ lè jẹ wúrẹ́ lọ. wàhítọ́ọ̀bù mọ́lẹ̀ ayẹ̀ fàmì ẹnu ìgbé wọn bá máa sọ báyìí kò ní gbọ́ yé àdéhùn ní kéèyàn máa bá sọ. nígbà wọn sọ fún pé méjì ni yẹn sọ pé méje ni nígbà wọn náà wí àdéhùn ni ẹ jẹ́ ká fi kẹyọ̀ kẹyìn náà ká fi wá dúró ká wí ọ̀rọ̀ kan náà rà bàtà sí i. نعم. حدثنا قال حدثنا يزيد قال أخبرنا الوليد بن جميل الكندي عن قاسم القاسم بن عبد الرحمن عن أبي أمامة قال قال رسول الله صلى الله عليه وسلم ما رحم ولا ذبيحة رحمه الله يوم القيامة. أنا محمود حدثنا قال يزيد عيب الوليد بن جميل الكندي وفوانه وقال القاسم بن عبد الرحمن ìyẹn náà sọ̀kọ́ alásọ̀dọ̀ àbí umamata radiyallahu ta'ala anhu àbí imamata al-bahili olójijì ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé man rahim ẹni tó bá sìkẹ́ walau zabiha kódà bó ti pẹ́ ẹran tó fẹ́ pa ló sìkẹ́ rẹ̀ rahimahullahu yawm al-qiyamah ọlọ́run máa sìkẹ́ òun náà níjọ́ kíni ọ níjọ́ gbẹ̀ndà al-qiyamah ẹ̀rí ọlọ́run máa sìkẹ́ òun náà níjọ́ gbẹ̀ndà al ẹ má jẹ́ àdá ọkọ̀ mọ́ra méjèèjì náà. káfí lè لا اخذ البيض من الحمر حدثنا طلق بن غنام قال حدثنا المسعودي حسن بن سعد عن عبد الرحمن بن عبد الله عن عبد الله أن النبي صلى الله عليه وسلم نزل منزلا فأخذ رجل بيضة حمراء فجاءت ترفع على رأس رسول الله صلى الله عليه وسلم فقال أيكم فجع عادي ببيضتها ببيضتها فقال رجل يا رسول الله أنا أخذت بيضتها بيضتها فقال النبي صلى الله عليه وسلم اجلده رحمة الله ẹ̀rí àti kíyẹn máa lọ ẹyin ẹyẹ ẹyin ẹyẹ kí yẹn máa lọ mú àtẹyìn òṣìṣẹ́ rẹ ẹyin tẹ máa lọ mú ẹyin adìẹ yín. kó <laughs> ń sin adìẹ pé oní ọmọ ayé fún ọ <laughs> àtẹyìn òṣìṣẹ́ rẹ àpàjù lọ kéde pọpọ mbẹ owó ti yẹ yọkẹ báyìí mo lọ yẹ pákó rẹ nìyẹn ah, àwọn èèyàn má dájú bá <laughs> lóòótọ́ ọlọ́run ọba àlejò lásìkò ọ̀rọ̀ ń kárí à ń kọ́. àbẹ́yẹn òṣìṣẹ́ rẹ̀ fa fi tọrọ kẹ́yìn tún fẹjú dé nìyẹn yi ma lɔ mú ɛyɛ ẹyẹ ẹyin ɛyɛ ẹyẹ tìǹtìǹ ẹ ọ̀nà tọ́lùkù bùnú ọ̀nà hàdàsánà ó ní alimọ̀sẹ̀rọ̀dì ìzọ́kọ́ aládùn alhassan bin saad ìyẹn ní alọ́ alásọ̀dọ̀ abdulrahman bin abdullah ọlọ́ alásọ̀dọ̀ abdullah bin masoud abẹ́rọ̀ ọlọ́ anabi sallallahu alayhi wa sallam nẹ́zàlámánzìlà ó sọ̀kalẹ̀ sáàyè kan. fa akhadha rajulun bayda humarra bọ́kùnrin kan ti lọ mú ẹyin ẹyẹ tí ń sìn kan ní ẹyin rẹ̀ tó yé ìgbà yẹn máa lọ mú ẹyin ẹyẹ lé ẹyin ẹyẹ ọba lọ mú fọjẹ́ ẹyẹ yẹn wá dé bí kò wá fẹjọ́ sùn òjijì ọlọ́run sallallahu alaihi fọjẹ́ ẹyẹ yẹn wá dé tẹ̀rí fún ala ra'si rasulillahi sallallahu alaihi wasallam èèyàn yẹn bẹ̀rẹ̀ sí ní kùn létí tó ní ọ̀jíṣẹ́ ọlọ́run ní kùn lórí rẹ̀ ní kọjá lọ ní kọjá wọ́ à ìjọ ọlọ́run ti gbàgbọ́ yẹ pé wọ́n ti ta fẹ́yẹ̀ yìí o ìjọ ọlọ́run sọlọ́lọ́ àìsálá àlùbọ́bọ́ ti gbóhùn bíi ti nàbí láì sílẹ̀ mọ́nu. wọ́n bá ní ayyukum fàjà àhádìí bíbẹ̀ ìrọ́bìyà tá wàhálà bẹ́yẹ yìí pẹ̀lẹ́yìn rẹ̀ tó jímú bí ìpẹ́yẹ ti fẹjọ́ sùn ẹ ti mẹ́yìn ẹyẹ yìí. ẹ ti mu ta ló ń bọ̀ mọ́kùnrin kan ti yọjú náà àwọn sàbẹ̀ oníyà rọ̀sùn làlà ànà àkàtúntò báyìí dọ́tà èmi mo mú ẹyin ni ọ̀kọ́ alẹ́nẹ́bí yìí sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ wa sọ fún báyìí pé lọ sí àdá padà padà tọ́ba ti dá padà yẹn ti ẹyẹ yẹn ni àti àánú yìí tún débi ó débi ẹyẹ dé. ẹlòmíì ò tiẹ̀ tún ní ohun tí ó fi ṣe gan agbọ́ ọ̀tẹ́ tó lóun fẹ́ jẹ yẹn adé òun ni pé àwọn oníkọ jẹ pé ẹ̀jẹ̀ ń dára mu ẹ̀yìn wọn lé wọn máa lẹ́yìn adé ìbílẹ̀ òun máa ń rìṣì ju àwọn èyí tó gún lábẹ́rẹ́ tó fi ń yé lọ agbọ́ ọ̀tẹ́ lè ní kí lọ́ọ́ fẹ́ fẹ̀yìn ṣe ẹ̀yìn ẹyẹ ní àwọn máa lọ mú ẹyin aláàmù tó àti ìtẹ̀nẹ̀ àwọn aláàmù ó dẹ̀ tó máa sínú ẹ̀ wọ́n tún á tún lọ kó tó sì léyìn rẹ̀ jẹ ni. so hadith yìí ìtọ́ka wà ń bẹ̀ pé kíyẹn lọ mú ẹyin ẹyẹ gan ìyẹn náà sọ wípé èèyàn sànù dábàá àti pé ìsànù dábàá mọ̀tòlógún fún Islam afẹ́bẹ̀ fún amẹ́sì Islam ìkànnìyàn nínú ọ̀rọ̀ àánú ó tún débi ẹyẹ ah, ẹ̀sìn yìí mà dá o ní ẹ̀ lè balẹ̀ mùsùlùmí ẹ̀kọ́ máa dúpẹ́ fọlọ́run. الحمد لله torí gbogbo nǹkan lẹ̀ sí ibẹ̀ kẹ́lù omi ìtún ni في asfail ti kọ́fà fífi ẹyẹ sínú kíni حدثنا عارم عارم قال حدثنا محمد بن زايد عن هشام عن عروه قالوا كان ابن الزبير بمكة وأصحاب النبي صلى الله عليه وسلم يحملون الطير في الأقفاش كيف ذلك؟ kó ní ayé kò tọ́ ọtí yẹn ń sìn kó dẹ̀ máa fún lóúnjẹ gidi jẹ òfin sínú kéèjì òfin sínú kéèjì àríkè sí yẹ tó kẹfì sínú kéèjì ó ti gbogbo nǹkan tí máa jẹ máa dáadáa ìyẹn ò nílẹ̀ rárá fi dọ́là bí ayé kò àbẹ́yẹ mí ni náà dẹ̀ sí láìkì ẹ̀yẹ kóńkòtò kóńkòtò. ọkọ sáfẹ kọ wà lérẹ ó ń wo ọkọ sáfẹ máa yàgbẹ́ sílẹ̀ tó máa tọ́jú ẹ tó tọ láìkì rẹ síjọ já sí gbogbo ara lérẹ ọwọ aláìkì ẹ wọn máa bomi fún wọn máa fún gbogbo ẹ ọba àjẹyẹ ẹlẹgùn ẹrin hadith wà lórí ẹ náà ìyẹn kò túmọ̀ kó o sì kẹrẹ bẹ́ẹ̀ yẹn o wọn ni aari muhadasana hamadu bin zayid kọ́má àlọ́ nílé àkọ́ni sunlẹ̀ kọ́má ni ọ́ ah, àwọn àfáà ń sóògùn. ìyẹn lè wí ọlẹ yẹn tó kọ ọ sáfẹ wù ọ máa tọ́jú ẹ kọ máa gbádùn lọ́dọ̀ rẹ tó sá máa fọgbẹ rẹ bí ìbí ọmọ yẹn ọkà láìpẹ́ ẹgbẹ yóò ti yàgbẹ́ sí gbogbo lẹ ọgbà ọ̀pọ̀ dáadáa ó fi gbogbo ní ẹyẹ rẹ sí tọ́ bá dọ̀tí ó fi máa fi ṣe ó láìpẹ́ kẹrẹ ó lè ṣe ó dẹ́n sì kẹrẹ rẹ. oni kana ibn zubairu bi makka ibn zubairu wà ní makka tó sì jẹ khalifa ẹ mọ bá sọ wọlé fún wa ibn zubairu ọmọ asma bin tabi bẹẹ wa ashabu nabi àti báwọn sábẹ anabi tún wà ń bẹ báyìí yahmiluna at-tayra fil aqfa táwọn yẹn máa ń gbé ẹyẹ sínú kéjì àwọn sábẹ anabi dẹ sàkó fún yẹn pé ìyẹn ò túmọ̀ pé ìyẹn ò ìyẹn láàánú lójú tọ́ba jáde pé ìyẹn máa fún jẹ ìyẹn máa fún jẹ. أيوة كذوكم في أبي دولين حدثنا موسى قال حدثنا سليمان بن مغيرة عن ثابت عن أنس قال دخل النبي صلى الله عليه وسلم فرأى جمل لأبي طلحة يقال له أبو عمير وكان له نبيض يلعب به فقال يا أبا عمير من فعل أو أين نبيض أها حديث ياتي ولاك يعني حدثنا موسى

wọn ní àgbọ̀yé dábàá nù hadith yẹn wọn ni pé àlàyé ń bẹ ń bí ọlá ti ń bẹ fún àlè àbí tọ́lá nípa apá nẹ́sọ̀ sọ́lá máa bẹ̀ wọ́n wò nílé wọn kìí ṣe fáwọn wọn lọ bá nẹ́bí ànẹ́bí máa ń lọ bẹ̀ wọ́n wò ní sallallahu alaihi wasallam ajásí bọ́lá ń bẹ fún àwọn ará ilé àbí tọ́lá. àgbọ̀yé kejì òun ni pé èèyàn lè máa bọ́mọ kékeré ṣàwàdà ṣùgbọ́n ọ̀wá sọ̀rọ̀ kẹ yálùbá wọ́n máa fọkùn sọkọtẹrẹ wọ́n á rẹ̀ ní kìkìkì ẹ̀yìn náà dé à èdè bẹ́ẹ̀ o láwàdà dáadáa ojú ní oṣù ní bàbá bàbá ọgbọ́ ẹni tó tún mẹ́rin sẹ́kẹ̀ẹ́ kí bó ni kí inú ìṣe ní àà lédè rẹ̀ mọ̀ bá nìyẹn ti rẹ̀ tó ó fi kílọ̀sì sí àwàdà yẹn lè bá ọmọ kékeré sí kí ni ó kọ́ bá sọ̀rọ̀ bákan náà a lè pe ọmọ ní bàbá akínní kan kò sì tí ì bímọ ìwọ náà tó tí ì bímọ tó tí ì níyàwó kò lè máa jẹ bàbá akínní kan ọgbọ́n ti yé bẹ́ẹ̀ àti pé yẹn sì lè ọmọ kékeré máa fẹ́ yẹn ṣeré àlẹ́ yẹn lè fẹ́ yẹn nu kéèjì pẹ̀lú kí yẹn máa fún jẹ kó máa fún un. bákan náà jawabu tafsir kini o alis wala o kan ni hayawan a lè yẹn ọjẹ tàtùkìrù fún nàgọ́ràtù nàgọ́ràtù òun ni ismu mukabaru rẹ nàgọ́ràtù kékeré rẹ òun ni nùgẹ́rù ìyẹn lè wí bẹ́ẹ̀ àti wípé ìyẹn lè máa ṣe sájà ṣùgbọ́n máa ṣe tàkàlù ẹ̀dùn kan sọ̀tà ló pé yà ẹ̀bà ọ̀mìr ọ̀parí ẹ̀ pẹ̀lú kíni ra máa fa ẹ̀lẹ̀ nùgẹ́rù ọ̀parí ẹ̀ lẹ́yìn ẹ̀ pẹ̀lú kíni ọ̀ pẹ̀lú ra ọ̀sẹ̀ tọ̀ dáadáa ṣùgbọ́n wàá ní wá wọn lábá wàhálà kan káàkiri lẹ́yìn pé ọ̀rọ̀ rẹ ò ní ní ìtumọ̀ mọ́ yàtọ̀ sí àbá kan tí wọ́n láwọn dójú dì wọ́n rí i pé àbá yìí ọmọ rà pé tọ́lá ti di bí ra àbá yìí ẹ̀fẹ́ dábàá sí ra mọ̀ láti ra ọmọ rà pé wọ́n bá àfa àgbàdì ní tọ́gbàjúmọ̀ nù wọ́n ní àwọn ò dojú ti àfa ẹ̀wọ̀n bí wọ́n ti bá ń ṣe fún àwọn gómìnà ẹ̀wọ̀n bí wọ́n ní sẹ́kítìrì ìjọba àwọn kọ̀ọ̀kan ọba ti kọ́ kó nǹkan bọ́ bẹ́ẹ̀ kó mú kínní ó kì gíláàsì yẹn sójú kọ́ máa wí lọ. wọn ò ájà fọ orí wọn jọ sọ tẹ́lẹ̀ ti gbé tágàdá bàbá yẹn ni àbóòsì lè pe rárá rárá àbí àwọn ará tí wọ́n sọ pé orí tọ́ba jí orí yọ sọ pé orí. ṣùgbọ́n lára ń bẹ ńlẹ̀ nǹkan tí èsì péjì kan tí èsì méjì tí èsì mẹ́ta ẹni ẹ wá gbìyànjú débi wípé kò sí sátòrò kan sí ọkọ̀ ra sí ra aláfẹ́ ti fi dáárọ̀ lórí ìbílẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ sọ pé bísí rahman rahim ń tọkọ bẹ́ẹ̀ nìyẹn. abẹ́ẹ̀ sì kẹ́sì wọ́n lè sọ pé alihamudulilayi rọ̀húùfì àwọn yóò máa wí bí abẹ́ẹ̀ tí kẹ́sì ẹ̀ sábà pọ́lọ́ náà níjẹ́ ọ̀hún kún tó lọ. àwọn kẹ́sì máa wí ni ẹ̀ wọ́n sọ láti wọ́n sàlámù ala rasul. pọ̀rọ̀ ẹni kẹ́sì bí ṣe ń rọra bó lọ nìyẹn. nígbà tá a máa kí pépà tá a rí yìí mú àbá àwọn kàwọ́ wọ́n gbó rà làfà ṣe ń jẹ sí nǹkan mi wọ́n fi kàwọ́ gbẹ délé ìyẹn wá wò pé gbogbo rà ó dà á gbogbo ra rẹ̀ tí tó bá ti dákọ̀ sí irú báyìí àmọ́ dákọ̀ kọ̀ sí dákú bẹ́ẹ̀. ọjọ́ àwọn àbúbá mi mọ́ ní ìpínlẹ̀ pé ọlọ́ọ̀ kọ̀ sí irú kọ̀ sí dá à. bìtí lọ dákọ̀ alhamdulilayi tó sọ pé rahman hmm, alhamdulilayi alikini o ó sọ pé ali aziz. <laughs> ti lọ àwọn afẹnifọ̀rọ̀ abákiri ní ọ̀sẹ̀ tí mo ń ṣe akéwì ọdún ọlọ́run ọjà ti pípọ̀ rẹ̀ láyé ọdún bẹ ní àná àtòní ó tún wà lọ́la máa parí lè bẹ́ra wò kálọ́jọ́ dọ́wọ́ ọdún ńlá ara wa ẹ̀yin obìnrin wọ́n ti mẹ́sùn yín wá ti pẹ́. táwọn ọmọ wa bá yà gbẹ dákun ẹja máa gbé ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run sẹmọ pé mọ́sálásí ni kò dára rárá o wọ́n ti wí kíní yẹn fún wa wọ́n lè tún ṣe bẹ́ẹ̀ níjẹjọ ẹ dákun táwọn ọmọ bá ti yà gbẹ má jẹ́ ká gbàgbé àmọ́ pa ń gbàgbé ni o ẹ jẹ́ ká máa fi lé kàn wọ́n yá ká máa lo pampasì fún ọkàn yẹn wá bí láìlọ́n kan ní yẹn máa tọ́jú ẹ̀ sí Ọlọ́run kó sànù wa ká máa gbé ẹjọ́ kódà láàrin yẹn bá tún rí dọ̀tí ká mú kúrò ní ládàá wá sí máa kú ọ̀yà ìmúnimọ́ àbèrè ẹjú márùn-ún. يا نعم bàbá nìkan náà wá bá mi ṣùgbọ́n àìbùsí wà fún sí lọ́rọ̀ dọ̀dọ̀ rẹ̀ èrè mo rí pé wọ́n ti kó kínní yẹn ti pọ̀ mo rí pé ṣé àwọn ẹ̀fẹ́ inú wo sí kínní pọ̀ dàmọ́ nǹkan tó ń bàtà gbogbo nǹkan ní pé ó ní pé ó ń bá mi sí.